فأصبحنا وبك أمسينا وبك نحيا وبك نموت وإليك النشور أدوكم يا رب ọba tí yóò fi sọ̀rọ̀ sọ wa láti àná tó fi di. àsùbá àti ìdájọ́ òní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá bọ̀ ìyẹn lórí àwọn àfáàgbààgbà tí a sapá tí a ṣe gudugudu méje lórí àlámọ̀rí ẹ̀sìn a ti sọ mẹ́rin nípa wọn síwájú ẹnì karùn-ún níbi ó ní al-Imam al-Bukhari yìí kí ló kọ́ wọn ó wà al-Imam Muhammad ibn Ismail al-Bukhari yìí ó kọ́ wọn ó ní máa jẹ́ Muhammad ọmọ Ismail al-Bukhari yìí wọ́n sì àfi tiwọn sí ìlú kan ètò ń pè ní Bukhara bàbá yìí mina la aimatul alam nínú àwọn àfa àgbààgbà tí a jẹ́ onímímà òní wọ́n jẹ́ warrijal al'izam fi tarikh al-islam kódà nínú àwọn àgbààgbà nínú ìtàn islam àwọn ẹni pàtàkì pàtàkì nínú wọn ni wọ́n jẹ́ wàyàtí fakhran bí bàbá yìí ọba tẹ̀ nǹkan kan nínú àlàámà rí ẹ̀sìn ká yọ pé ó kó àhàdíìsì ànábì ó kó jọ àwọn àdíìsì tó ṣe pé ó jẹ́ authentic léè tọ́lá láàfíà tó ṣe é ṣe ẹ̀rí ó kó jọ pọ̀ sínú tírà rẹ̀ bí ọba níṣẹ́ rí kan tó ṣe ju eléyìí lọ eléyìí náà kìbá tó fún un ní fàárí. wọ́n wọlé kìtáàbù lè mọ tánàdù àní tírà rẹ̀ sọ yóò Bukhari tá a máa ń pariwo oní kejì èyí tá a lè gbára lé jù lọ lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run ìyẹn alukurani alápọ̀nlé alimami dáadé kọ́lọ̀nkọ́bánikẹ́ bàbá ìgbà tí ń ròyìn tírà yìí wọ́n ní huwa ajallu kutubul islami wa afdaluha ba'da kitabillah wọ́n ta bá ń sọ nípa àwọn tírà tó gbọ̀ngbọ́n tó gbọ̀ngbọ́n jùlọ tírà yìí nínú àwọn tírà tó gbọ̀ngbọ́n jùlọ ńlọ́wà kódà onítìrà tí ọlọ́lá jùlọ tó pàtàkì jùlọ báàdà kìtàbìlà lẹ́yìn tírà ọlọ́run ètí ṣe àlùkùránì alápàlẹ́. ولد الإمام البخاري في بخارى wọ́n bí Imam Bukhari ní ìlú kàtà ń pè ní Bukhara lọ́jọ́ jimá òní wọ́n bí ìyẹn ní ọjọ́ kẹtàlá nínú oṣù Shawwal igba ọdún ó di ọdún mẹ́fà lẹ́yìn tí anábì ti ṣe hijira ní one ninety four. bàbá àti ìyá tí a bí kámádé o ní wàlídẹ́yìn taqiyyayn azimayn àti bàbá àti ìyá ẹnì kíní àtẹnì kejì wọn olùpayọ ọlọ́run làwọn méjì jẹ́ èèyàn pàtàkì èèyàn títóbi oníyàtì jẹ́ pẹ̀lú. Imam Bukhari mata abu wa wa sagira bàbá rẹ̀ ó jáde láyé nígbà tó sì ń jẹ́ ọmọ kékeré thumma ma labisa al-imam al-Bukhari yìí an faqada basarahu ẹ̀yìn tí bàbá rẹ̀ tí ó jáde láyé tán kò pẹ́ lẹ́yìn wá àgbà náà lójú Imam Bukhari méjèèjì ńlọ́ba fọ́ lẹ́yìn tó ń jú fọ́ ìyá rẹ̀ bẹ̀rẹ̀ sí ní bẹ lọ́run ọ̀n bẹ lọ́run thumma raddahu Allahu ilayhi ọlọ́run sì ní kójú kó tó padà máa fi ríran lẹ́yìn ọ̀rẹ́ yìí. fawaja'athu ummuhu ila kitabillah lára ọpẹ́ etí àrẹ̀fẹ́ dá fọlọ́run ni pé lórí pé ojú ẹ̀ o tún ní ọmọ ríran padà ni pé a ọyà nsò nsò bíi tíra ọlọ́run nsò ńlẹ́kẹ́ lọ lẹ́kọ̀ọ́ nípa bá a ṣe ka ọ̀rọ̀ ọlọ́run ọkà ọ̀rọ̀ ọlọ́run ọgbọ̀yé ó sì gbé gbogbo kùránì ó gbé sábárí. ìyá ìṣe báyìí bàdà ń tàwà sámà sí ẹ̀kọ́ ẹ̀rọ nìkẹ̀kẹ́ rọ̀ lẹ́yìn tó ti ṣe àkíyèsí ó rí jàsà pé alálùbáríkà ẹni ńlá kan ńlọmọ yìí ó jẹ́ lẹ́yìn wa ọ̀la sọ látàrí bẹ́ẹ̀ ó fi sílẹ̀ kí ó lọ lẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ọlọ́run kùránì ó gbé sórí tán. عندما بلغ الإمام البخاري الثالثة من عمره ìgbà tí Imam Bukhari tó wá di ọmọ ọdún mẹ́rìndínlógún sixteen years qarrara an yadhhaba ila al-hajj ó pinnu pé ájì ọdún yìí àwọn ọjọ́ sẹ́ni ọmọ orílẹ̀ Mẹ́kà wa hunaka nígbò dé Mẹ́kà. استقر به المكان مقام في مدينة الرسول صلى الله عليه وسلم أي باقو يلي مدينة حيث أتم هنالك كتابه العظيم إبن ló ti parí tíra rẹ̀ tí ń kọ ọmọdún mẹ́rìndínlógún tíra rẹ̀ èyí tó tóbi jùlọ nípa ìtàn Islam èyí tó kọ tó pè ní tàríkù fikọ́ọ̀tì wọ̀dùnàfà ìmìnà ruwad tíra yìí ó dá lérí àwọn wòlálígbára lé ọ̀rọ̀ wọn nínú àwọn afọ àti ń gba wa àwọn wo ńlá lè gba ọ̀rọ̀ wọn wọlé nínú àwọn tí gba wa wàyàkólò ànáfsì ó ń ó ń sọ nípa ara rẹ̀ pé fi ní àṣírọ̀ tàṣánà. sanaftu qadaya sahabati wa tabi'in ìgbà tí mo dọmọ ọdún méjìdínlógún gbogbo ntọ́jẹ mẹ́yìntàn àlámàrí àwọn sàábé àtàwọn tabi'in àtàwọn tí wọ́n dé lẹ́yìn àwọn sàábé gbogbo ntọ́jẹ máa àlámàrí wọn pátá ìtàn gbogbo wọn ó ló ń sì kọ́ sínú tírà kan fún sanaftu tarikh al-kabir náà òun tún mi ti ń pè ní at-tarikh وما من اسم في التاريخ إلا وله عندي قصة كسني كتوه دا قوري sínú tíra ìtàn ńlá ètò ń sọ yìí àfikún ṣe wípé gbogbo òtàn ń pa bó ṣe lò gbèsè ayé pátá òun ó tún kọ sínú tíra náà. جيران المسلمين مدينون لهذا الإمام الجليل بأمر واحد عظيم وهو اهتمام بسنة وبحديث الرسول الكريم gbogbo àwọn mùsùlùmí pátá ńlá jẹ ìmáàmù Bukhari ajẹlówó ajẹngbèsè látàrí àlámàrí ẹsìn èyí tó ní ńlá tó tóbi jùlọ èyí tó gbé dání òun náà ni pé ó ṣe àkọlé kan àdìtà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam jùlọ. وقد اختلط الإمام البخاري منذ صغره منهجا في قبول الحديث وتصحيحه àtìgbàtí Imam Bukhari tó ti wà ní kékeré ló ti ní àwọn ìlànà kan tó jẹ́ ìlànà ọ̀tọ̀ nípa bá àti gba hadithi wọlé bákan náà ìtọ́balá làáfíà bó láṣẹ mọ́. يقول سليم ابن مجاهد كنت عند محمد ابن سلام شيخ الإمام البخاري فقال أفوى سليم أما مجاهد قلهم بلدو آفان وكان تلقوا رنجة محمد وما سلام محمد وما سلام يي lára àwọn àfáà gbàgbà ètí Imam Bukhari tó kí ó lọ́dọ̀ wọn lára wọn lọ́wọ́ fakọ́n onígbà tó ń lọ́dọ̀ rẹ̀ ọwọ́ ń sọ fún un pé làkọ́díjí láwùjí ìtàkọ́bùlù làrọ̀ àyíká sọ̀bíyàn ibùnà إحدى عشرة سنة يحفظ سبعين ألفا من الحديث آه أني آه ìrẹ sẹlímù ọmọ mùjáìdù ọpẹ pọ tó dé kẹpọ ti dé síwájú àsìkò yìí ni ọba rí ọmọdé pín ní síkà ọmọ ọdún mọ́kànlá tọjá wípé ó ti àdé ìtètò tó ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin seventy thousand hadith ló ti há sórí ìyẹn ọmọ ọdún mọ́kànlá. a onígbà tó ń gbọ́ bá ara àwọn ọba lè mọ́ fàkọ̀rọ́jìtò òun bá jáde ọ̀nà ibi lọ́gbà ọ̀nà ibi ọgbà lọ́ni òun wá bẹ̀rẹ̀ sí ní gbàtì àtà làhìtò tí mi lè bá fàkóòtù làwò mo wá sọ fún un pé ah, mo gbọ́dọ̀ ká ní ìsìn o mo fẹ́ ṣèwádìí rẹ o à ń tata fàbùsàbùrìn náà alfa wọ́n lò sí àdéhùn tó tó ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin ó ti há sórí fàjábà wọlé Bukhari yìí o Imam Bukhari wá dá lóhùn pé naam wà á sàr seventy thousand nìkan ni seventy thousand mo ti gbé sórí n tó tún ju seventy thousand lọ ní àdéhìsì mo ti gbé sórí o ọmọ ọdún mélòó ọmọ ọdún mọ́kànlá. wàlá òjìbù kàbí àdéhìsì náà ni sọ̀hábà ti wá tábìrín ìlà àrọ́fù máwùlídà àfárìhìn wa wafatihim wa masakinahum tún wá gbọ́ sí i ó ní gbọ́ kí n dákọ̀ sàábé kan ní àwọn tí wọ́n gba àdéhìí wá àbí tàbírin ìkan ní àwọn tó ṣe pé wọ́n wá lẹ́yìn àwọn sàábé àwọn eléyìí ọ̀rá nàbí ṣùgbọ́n wọ́n rà àwọn sàábé wọ́n gbòdì sí ọlọ́wọ́n bá gbọ́ ìní dákọ̀ ẹnìkan nínú àwọn sàábé tàbí kan ní àwọn tàbírin àfi kó ṣe wípé àrọ́fùtù mọ́wòlì dà àkàrí àfi kí n ti mọ ọdún wo ìlú wo ìní á bí ọ̀pọ̀lọpọ̀ wọn sí. bákan náà ọdún wo lẹ́nì kọ̀ọ̀kan wọn kú àwọn àyè wo oníagbé oníagbé kí wọ́n tó jáde láyé. wala tu'arwi hadithan min hadithi sahabati wa tabi'in illa wali min dhalika aslun ahfadhu hifdhan min alkitabi wa sunnah. tún wá gbọ́ sí i. ìyìn gba àdìsí kan wá látọ̀dọ̀ sàbí kan tàbí látọ̀dọ̀ tàbí rìn àfi kó ṣe wípé fún mi lórí ọ̀kọ̀ọ̀kan nínú rẹ̀ léè tí mo ti há sórí nínú tírà ọlọ́run láti paṣẹ eléyìí narọ anil ya láti rí pé imam bukhari káà nà يولي اهتماما خاصا بالحديث من حيث السند والمتن ibinu tí a ń sẹ́ pé Imam Bukhari tá ń sọ nípa rẹ̀ ó jẹ́ tó ṣe àkọlé kan àdìsí ànábì ipò pọ̀ láti gbà tó ti wà ní kékeré ìtọ́jọ́rọ̀ ànábì gangan ó dànù yàtọ̀ bákan náà àwọn tí a gba àdìsí wá bóun tí a ṣe jẹ́ sẹ́ńtà lè gbọ́rọ̀ rẹ̀ wọlé abẹ́ntà lè gbà á gbogbo ẹ̀ pátá onímọ̀ Bukhari ńlọ́mọ̀ o. bàbá rẹ̀ ó ní ó ń sọ nípa owó tọ́ná bí ò tiẹ̀ ná lọ títí kó tó di pé bàbá wọn ó jáde láyé. ó ń sọ nípa Imam Bukhari nípa bóńsẹ̀ náà bóńsẹ̀ owó tó ń ná lé lórí ó ní máa lé dirhaman min shubha ìwọ̀nba owó tí mo ná lọ́mọ mi lórí kó tó di pọ́lọ́ ọ̀gá ó gbẹ̀mí mi owó tó ní ìrùjú nú kò sí nú owó tí mi tọ̀ bàbá rẹ̀ ní sọ nípa rẹ̀ mọ́. wa min haythu al-jarh wa bákan náà Imam Bukhari ó tún ṣe àkọlé kan pọ̀ nípa hadith anabi Muhammad sallallahu alayhi wa sallam lábala àwọn tí ń gba hadith wa. ṣé n tá lè fẹnu ṣáàtà ni tá a lè yọ sùn tiẹ̀ tẹ̀ sí abẹ́ni tó ṣe pé a lè recommend kásò fún déédéé ni. حتى إذا ما روى حديثا موقوفا وهو المروي عن الصحابي أو مقطوعا فهو المروي عن التابعين فإنه يستدل عليه بمعنى آية Imam Bukhari tó bá gba ọ̀rọ̀ kan wá tó jọ̀rọ̀ sàbẹ̀ àbọ̀rọ̀ ìkànnì àwọn tábìrin kò ní gba ọ̀rọ̀ náà wá àfi kó mú àyà kan wá àbí àdéhìí kan wá nínú àdéhìí níbi wa Muhammad léyìí tí ń tọ́ka sí ọ̀rọ̀ tí sáàbẹ̀hùn ìtọ́sọ̀. walaqad ishtarata al-imam al-Bukhari li sihhati al-hadith lọ́dọ̀ Imam Bukhari kálífì tó jẹ́ authentic àwọn tí ń bọ̀ yìí yóò pèsè lára ìkíní an yakuna muttasil al-musnad àwọn tí wọ́n gba àdéhìsì ń wá gbogbo àwọn tó yẹ kí wọ́n péjú bẹ́ẹ̀ ẹnìkan kan ò ní í ṣaláì péjú nǹkan àkọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n gba àdéhìsì wọn wá yóò rí i pé òun déédéé ni wọ́n tá a bá ń sọ nípa òun déédéé wọ́n jọmọlúàbí níbi ìwà bákan náà wọ́n jẹ́ ní tó dúró ṣinṣin níbi ẹ̀sìn ọlọ́run. wàkàtà ẹ̀dẹ̀kan mọ̀ á sọ̀rọ̀ tu wà lókóyá lọ́dọ̀ Imam Bukhari kó tó gba àdéhìsì lọ́wọ́ rẹ̀ yóò fẹ́ yóò rárí dájú pé àáfàá tó gba àdéhìsì lọ́dọ̀ rẹ̀ ṣé ẹjọ́ ló gbà abẹ́ ẹjọ́ ló gbà ọ̀dà tẹ́ ẹ bá jọ ló gbà ǹjẹ́ ẹ bára yín pàdé bí abẹ́ ẹ bára yín pàdé wàlídàálíkà káàna àsánàdù indal Bukhari aqwa wa amtana ìdí abájọ rẹ o tó fi jẹ́ wípé tá ń sọ nípa sọ̀híháyé nìyí àwọn tíra méjì tó ṣe pé àwọn àdéhùn mẹ́mbẹ́ àdéhùn tó lálàáfíà ni tabagbéyàwó sẹ́gbẹ̀ẹ́ ara wọn a rí pé ti Imam Bukhari ọlágbára á pọ̀ ju ti Imam Muslim lọ. wàá ṣàròkótó bí Imam Bukhari yìí èyí tó gbajúmọ̀ jùlọ nínú àwọn tíra èyí tí Imam Bukhari èyí tó kọ onísọ̀ọ́yù Bukhari èyí tá a mọ̀ ń pariwo sọyìn bukhari ó lóko tí ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀mọ́ ó kọ́ rẹ̀ gangan ni alijamiu alimusnadu asahihu almukhtasaru min awamir rasulillahi sallallahu alayhi wa sallam wa sunnati min umuri rasulillahi sallallahu alayhi wa sallam wa sunnatihi wa ayyamihi ó kọ́ tíra gangan lódìndín. imam bukhari yàtọ̀ sí sanyo bukhari tọkọ wàláwù gẹ́yìrùhù ìsìnà àṣàrò kìtàbà ó tún láwọn tíra pàtàkì pàtàkì míì lẹ́yìn tó ṣe pé ó tún fọwọ́ ara rẹ̀ kọ́ àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta seven thousand seventy five thousand six hundred and seven thousand five hundred sixty two ìyẹn ẹgbẹ̀rún méje ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àti ẹyọ méjì ó lé ní ọgọ́ta ahadith onímọ̀ Bukhari ọlọ́gbà wá. wàlìmọ́mù Bukhari yóò jẹ̀dírùn bí àyè àtàmàbí mùsùlùmí. ìmáàmù yìí ọmọ ìdápọ̀ ó yẹ ká ṣe àkọlé kan nípa rẹ̀ pọ̀ jùlọ ó dìsáàbù àpánlé ọ̀wọ̀ àdúrà lóríṣiríṣi yàtọ̀ sí báwọn èèyàn ti ń sọ nípa rẹ̀ lásìkò ìlọ ní pàtàkì jùlọ ọmọ bàbá agége àfa àbíbù ọ̀rọ̀ kánjakánjá ńlọ́sọ nípa Imam Bukhari so àfa àtiwá oní Imam Bukhari. So, àfẹ́ẹ̀sì ni olùbẹ̀rù ọlọ́run ni olùpáyà ọlọ́run èyí ló sì tún jẹ́ kọ̀sẹ́ni tí ó wáyé tí ò ní fàyè lẹ́ o waqad mata rahimahullah sanata sittin wa khamsin wa lẹ́yìn ìgbà ọdún àti ọdún mẹ́rin ó dín ní ọgọ́ta tàbí tá a lè pè ní ọ̀tàlénígba ó dín ọdún mẹ́rin lẹ́yìn tí anábì ṣe ìjìra òní Imam láyé ìyẹn two fifty six years lẹ́yìn tí anábì tó ti ṣe ìjìra ní oṣù Ṣàwáàlì tó wáyé oṣù náà lọ́jáde láyé o iye ọdún rẹ̀ sì jẹ́ ìsìnàtàní wàsìtúnà sànàtà ọjọ́ ọmọ ọdún méjìlélọ́gọ́ta tá a mọ̀ sí sixty two rahimahullahu ta'ala ọlọ́run ò banikẹ́ imam bukhari o wajazawo anisunnatul mutahhara khayral jaza látàrí akitiyan tó ṣe nípa ọ̀rọ̀ ànábì ọlọ́run tó bá ní sálẹ̀sán lè lórí àtàwọn àfa àgbààgbà yòókù náà tí wọ́n ti lọ ọlọ́run banikẹ́ wọn lọ́la lágbàlọ́lọ́run àmọ̀tọ́ nípa àfa kẹfà. الإمام ابن تيمية رحمه الله كلهم قصوا قال لا ربنا اعطنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك